gbogbo oúnjẹ tí a bá ń jẹ ẹ jẹ́ ká mú ọ̀ṣọ́ dáadáa torí wípé gbogbo ohun tá a bá ń mú lọ sínú ẹnu wa gbogbo rẹ̀ pátápátá ló ní iṣẹ́ tí wọ́n ń ṣe gbogbo rẹ̀ pátápátá ló ní ohun tí wọ́n ń fà lórí ìlera ara wa kò wá sí ohun tá a mú lọ sẹ́nu bóyá ohun tá a jẹ ni àbí ohun tá a mú tí ò ní ipa pàtàkì kan tó máa kó nínú ara ó wá lè jẹ́ ipa tó dára lórí ìlera bẹ́ẹ̀ ó sì lè jẹ́ ìdàkejì lórí àgọ́ ara wa ìyẹn dá lé irú oúnjẹ téèyàn bá ń jẹ àbí irú ohun tí a bá ń mu ṣé ẹ̀yin jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ẹ kò ṣáà máa ń jẹun tẹ́ ẹ bá rí ni ẹ fẹ́ mọ irú iṣẹ́ tó ń ṣe lára ẹ fẹ́ mọ̀ bóyá ó lè ní ipa pàtàkì nínú àgọ́ ara yín àbí bóyá ó tiẹ̀ lè ní iṣẹ́ ibi kan tó lè ṣe ní inú yín ṣé ẹ̀yin kò ṣáà ń kó gbogbo ẹ̀ ẹ ṣáà ń kó jẹ wọ̀mùwọ̀mù ni àbí nǹkan tẹ́ ẹ rí bẹ́ẹ̀ ti ń rí tibí lẹ́ ń dààmú bẹ́ẹ̀ ti ń rí tọ̀hún lẹ́ ń dààmú ẹ tiẹ̀ fẹ́ mọ̀ bóyá nǹkan yìí o ṣúgà inú rẹ̀ pọ̀ jù iyọ̀ inú rẹ̀ pọ̀ jù eléyìí epo rẹ̀ ti pọ̀ jù bí n bá jẹ ó ní tí ò ṣe lára mi bí n bá mú ó ní nǹkan tó máa ṣe nínú ara mi ẹ̀yin ẹ fẹ́ mọ̀ nǹkan báyẹn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣọ́ nǹkan tẹ́ ẹ bá ń jẹ torí pé kò sí nǹkan tó wọ inú ẹnu tó dé inú tí ò ní iṣẹ́ pàtàkì kankan tó ń ṣe ẹ ti mọ̀ wípé gbogbo nǹkan tá a bá ń jẹ inú ló ń gba gbogbo ẹ̀ dúró bínú ní sì ti ń gba gbogbo ẹ̀ dúró láti bẹ̀ ni a ti ní okun àti bẹ̀ láti ní agbára láti ṣe àwọn nǹkan tá a bá fẹ́ ṣe àmọ́ ní ìdàkejì gbogbo nǹkan tá a bá tún wá ń jẹ náà bí ò bá wá dáa inú náà ló máa gbà á dúró láti inú náà ni gbogbo àìsàn láti máa máa rí àwọn àmì kéékèèké ní àgọ́ ara wa èyí tó ń tako àlàáfíà túrẹ̀ ló fi jẹ́ wípé gbogbo nǹkan tá a bá fẹ́ jẹ gbogbo nǹkan tá a bá fẹ́ fi sẹ́nu bóyá ní mímu ni o bóyá ní jíjẹ ni o ẹ̀jẹ̀ àmọ́ ọ̀ṣọ́ abẹ́yìn ẹ̀yìn tí ẹ̀jẹ̀ kò jẹ́ pé ẹ ò lè fi ìṣẹ́jú kan gbà àwẹ̀ ṣé mọ̀ wípé gbogbo ìgbà tá à ń fóúnjẹ sẹ́nu ní àwọn ẹ̀yà inú ni wọ́n ń ṣiṣẹ́ àsìkò tí nǹkan kan ò bá lọ sínú ẹnu làwọn náà ń sinmi díẹ̀ ṣé gbogbo ìgbà gbogbo àkókò gbogbo ìṣẹ́jú àyá kọ̀ọ̀kan báyìí lẹ́yìn fi ń fi nǹkan sẹ́nu tẹ́ẹ̀tì ẹ̀ jẹ́ kí inú yẹn kó tiẹ̀ ní ìsinmi díẹ̀ ẹ mọ́ ọ rò lọ́kùnrin torí pé gbogbo nǹkan tó bá ń wọnú ó ní ipa pàtàkì nínú àgọ́ ara yín ó wá lè jẹ́ dáadáa ó dá lórí ohun tẹ́ ẹ bá jẹ ó sì lè jẹ́ ìdàkejì ó dá lórí ohun tẹ́ ẹ bá jẹ lágbára Ọlọ́run àti èmi àti yín gbogbo ohun tá a bá ń jẹ gbogbo ohun tá a bá mu kò ní gbòdì lára wa àmọ́ kì í ṣe ọ̀rọ̀ àdúrà nìkan káwa náà ká mọ̀ kíyèsí èyí náà ni mo fi kí yín sórí ètò yín ètò kan pàtàkì tó mú àlàáfíà ara yín lọ́kùnkúndùn ìlera lọ́rọ̀ dorere redo ti mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti ń rí mi ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ báyìí ẹrù àlàáfíà àti ìlera òun náà ni mo dì wá tí mo sì fẹ́ jẹ́ kẹ́ ẹ mú gbà lọ́wọ́ mi àti wípé bẹ́ẹ̀ mi bá ti ń fi ti ọmọdé sọ báyìí kẹ́ mọ́ bá ń fi ti àgbàlagbà kẹ́ mọ́ bá ń fi gbà nílé fún àlàáfíà àti ìlera ara yín náà ni ẹ ti wá mọ̀ wípé lábala lábala òun ni ètò ìlera lọ́rọ̀ ló wà ẹ ti mọ̀ pé abala ibi tá a ti máa ń sọ ìròyìn ní ẹ̀ka ètò ìlera ó wà ń bẹ abala àwí wà ń bẹ abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa àwọn náà wà ń bẹ bẹ́ẹ̀ ni abala ibi tá a ti máa ń sọ̀rọ̀ lórí èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ òun náà ò gbẹ́yìn fún àlàáfíà àti ìlera ara wa náà ni. ẹ bó bá ti yá kì í tún pẹ́ mọ́ ní gbogbo ibi tí ọwọ́jà ètò yìí bó bá ń fẹ́ ẹ dé mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ mọ́ dìde kẹ́ ẹ sì pé ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín wípé ètò ìlera lọ́rọ̀ ó ti balẹ̀ sórí afẹ́fẹ́ Sekinat Ọláìdẹ́rajì ọmọ wọn nísẹ̀yìn òrò ilé ẹ̀yọ́ kìkẹ̀gàn níbi ojú ti bú ni tójú ẹnu lọ má sọ̀rọ̀ má sọ tàná ajé fọjọ́ gbogbo mọ́hun tuntun sọ òun náà ló wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ bó bá ti wáyà kì í tún mọ́ ẹ jẹ́ ká bọ́ sí abala àkọ́kọ́ ká lọ gbọ́ ìròyìn ní ẹ̀ka ètò ìlera. Iye àwọn tó ń lọ fún ìtọ́jú ara ní ilẹ̀ òkèrè àti àìkójú òṣùwọ̀n ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera fi hàn pé ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà nílò àtúnṣe. Yakubu Dogara tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí ló sọ ọ̀rọ̀ náà ní ibi àpérò kan tó dá lórí ìlọsíwájú ẹ̀ka ètò ìlera èyí tí ìgbìmọ̀ tó mójútó ọ̀rọ̀ ètò ìlera nínú ilé ìgbìmọ̀ aṣojú gbé kalẹ̀ ní ìlú Àbújá ó wá pè fún àtúntò àti àtúnṣe pátápátá tó ń ti àfọ̀mọ́ ẹ̀ka ọ̀hún àbádòfin kan tí wọ́n gbéyẹ̀wò ní ibi àpérò ọ̀hún ló ń pè fún àfọ̀mọ́ àwọn òṣìṣẹ́ ètò ìlera lábẹ́ òfin ọdún 2014 wọ́n ní ó yẹ kí wọ́n tún ṣe ìdánwò ìwúrí tó ń ti ìgbéga fún ẹ̀ka náà àti àwọn òṣìṣẹ́ rẹ̀ kí wọ́n sì ṣe ìkọ́ni tó mọ́yán lórí fún wọn. lákòótán dogara ní ìdí tí àwọn aṣòfin fi ṣòfin ní láti rí i dájú pé gbogbo ẹ̀ka kọ̀ọ̀kan ṣe déédéé wọ́n sì ń ṣe ohun tí àwọn ará ìlú fi wọ́n síbẹ̀ fún.